òwúrọ̀ kùtù yìí mo dorí mi mú ìwọ náà kò dorí ẹ mú ká má pàdé eléṣù lọ́nà kí gbogbo ìrìn àjò wa ní òwúrọ̀ yìí kó yọrí sí rere ojúmọ́ ire lẹ́tọ̀ ètò lójúmọ́ ire àyìnkẹ́ dayọ̀ kújọ́rẹ́ ní orúkọ tèmi ẹ̀dẹ̀ ti mọ̀ pé lórí ètò ojúmọ́ ire àmọ́ ní bọ́bọ́ kan fine bọ́bọ́ bọ́bọ́ bọ́bọ́ bọ́bọ́ ok bọ́bọ́ wey no go die. nígbà tó máa bẹ̀rẹ̀ mo rò pé wà á kọ́kọ́ sọ wípé ọmọ tó rẹwà ọmọ tó ṣan ọmọ tó civilize àmọ́ ò farabalẹ̀ ṣe dáadáa. ok ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ òun ló mọ́ tèmi ti ní gbogbo ibi tí ẹ ti láǹfààní àti máa gbọ́ wa níbi tá a wà yìí orísun náà la wà orísun ẹwà orísun èdè orísun fàájì orísun ìdánilárayá orísun oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ẹ tí ẹ lè bá pàdé lórí títì akínyẹmí ọmọ johnson òun lórúkọ tèmi o ah léyìí tá a jọ kó sí i láàárọ̀ kùtùkùtù yìí àfàgì ní ọgbọ́n wọn kan sí o ah àádùn kìí ṣe díẹ̀ <laughs> ah, àyìnkẹ́. akínyẹmí ṣe mọ nǹkan tó get mi léyìí tá a jọ kó sí i láàárọ̀ kùtùkùtù pé a ti jọ kó sí nǹkan ẹ ti ẹ fẹ́ mọ̀ bí tá a ti ń bọ̀ náà ká kọ́fì yín ò lẹ̀ ká wọ́n ṣàlàyé bí a ti ń bọ̀ nǹkan tí mo kàn láǹfààní àti jẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé lónìí hmm. kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ bá pàdé lórí ètò já wọn jẹ́ kán mọ̀. ok lẹ́ni a máa wo bí ojú ọjọ́ ṣe rí ok àwọn olóyìnbó máa ń pè ní weather forecast you know kí ló tún wà ń bẹ̀. lẹ́ni kan náà bá a jọ wà yìí ìbéèyàn bá jí láàárọ̀ kùtù ẹlòmíì bóyá wọn ló jí ní wrong side of the bed bóyá ẹgbẹ́ ibi tó hmm. gbà jí ẹgbẹ́ ń dùn yín àbí ẹ fẹ́ rẹ́rìn díẹ̀ ẹ rìn ẹ̀ <laughs> ẹ̀yin owó àmì tó wà lónìí kan náà a wá sọ àwọn ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú hmm. bí èmi àti yín báyìí jọ ń gbé ìgbé ayé wa hmm. Hmm. bẹ́ẹ̀ ṣe ń sùn bẹ́ẹ̀ ṣe ń jí bó ṣe ní í ṣe pẹ̀lú ilé yín iṣẹ́ yín àti àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú bí ẹ̀mí èèyàn ṣe máa gùn láwọn nǹkan tá a fẹ́ fà lórí ètò lónìí ẹ wo ká sinmi gààyà lọ́kàn. nínú nǹkan tó lọ ṣówó tuntun yẹn ti ṣó ti flow dọ́dọ̀ ẹ̀ èmi ò wá mọ̀ ṣòwò tuntun yẹn ti flow. àwọn nǹkan bíi wàhálà bíi wàhálà ni àyìnkẹ́ fẹ́ máa fà èmi ò sí bẹ́ẹ̀ o. mo kọ́ mi tí fi ọwọ́ tẹ owó tuntun yìí. cashless policy láwa yìí. ìsọkẹ ìsọkẹ pé wà ní account. àwa ń padà bọ̀ ẹ káàbọ̀ padà látòkè lọ́ọ̀sì kú gbádùn bá a ṣe ń ṣe kinní hàn lórí ojúmọ́ ire orísun ni wọ́n ń pè bíi orísun iyì orísun èdè orísun àṣà oríṣiríṣi nǹkan ló ń sun jáde láti ibi iye àwọn nǹkan tó dáa tó dáa ló ń sun bí o iye àwọn nǹkan bẹ orísun ayọ̀ <laughs> làwọn nǹkan tí ń sun bí akínyẹmí ọmọ johnson náà sì lórúkọ tèmi bẹ́ẹ̀ ni ẹ má lọ sùn lórí Orísun ló ń pè bí ó ti yé yín kò ní kàṣẹ máa fi kò ní kàṣẹ máa ṣe gbogbo introduction yẹn ti mọ abẹ ní gbogbo kọ́ lọ sùn lórí Orísun kan tẹ́ ẹ bá ti lọ sùn wọn ò sùn nìyẹn o. o láìkí lámbà yóò ní ẹ má sùn lórí Orísun ẹni tó bá sùn orí tó bá sùn ò lè sún wájú kò lè bá sì fẹ́ sún wájú ńkọ́ bẹ́ẹ̀ ni kó bọ́ sórí sùn ojúmọ́ re òun náà ni ètò ẹ adẹ̀tún wá kíyìn wípé ẹ kú kàlẹ́ mọ̀ mọ̀ pé ẹ ti fẹ́ máa ṣe pé ah mo ti fẹ́ máa lọ ibi iṣẹ́ mi mo fẹ́ lọ jà mo fẹ́ lọ tà ẹ rí i dájú wípé ẹ wo ètò ojúmọ́ re ìtọ́kẹ́ lọ hmm. àtàjèrè ọjà la máa tà tẹ́ ẹ bá dẹ̀ ń jáde ẹ máa rọra oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láyé tàwa ẹ̀ kọ̀ǹténà lọ ló wó lu àwọn èèyàn ní ojú ẹlẹ́gba ah, ìṣọwọ́sí tí kọ̀ǹténà ṣe ń wó tó ṣe ń wó tó ṣe ń wó táwa la wá fẹ́ fi ẹbí yẹn fún. nígbà tí wọ́n sọ̀rọ̀ kọ̀ǹtẹ́nà tó wó lójú ẹlẹ́gba káwọn kọ sọ wípé kọlọ́run dákun kó bá a dẹlẹ̀ rí fún àwọn tó jẹ́ pé wọ́n pàdánù ẹ̀mí wọn níbẹ̀ èyí tó dẹ̀ jẹ́ pé orí kó yọ lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á bá wa fún ní àlàáfíà tó tọ́ àwọn tí wọ́n wá ń wa ọkọ̀ kọ̀ǹtẹ́nà ọkọ̀ àjàgbéjò yìí náà ẹ jẹ́ á sọ fáwọn náà pé kàdánkàdá kí wọ́n máa ṣe mm, pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ìgbà kan wà tó jẹ́ pé ẹ ti mọ̀ pé kinní yìí ó ti ń dẹ̀gbẹ́ ẹ bá ní sùúrù bẹ́ẹ̀ bá fa hold up sáàrin títì tá a padà wọ́gbọ́n dá sí kinní ọ̀hún tó dúró dáadáa ó sàn ju kẹ́ ẹ wá gbẹ̀mí èèyàn láàrin títì ẹjẹ́ máa farabalẹ̀ ká máa ṣe é àwọn èèyàn kan bí irú ìṣẹ́lẹ̀. àti pé then tá bá ń sọ̀rọ̀ pé káwọn tó ń drive container kó hmm. máa farabalẹ̀ àwọn drivers míì ibẹ̀ ni mò ń lọ yìí agídí ibẹ̀ mò ń lọ yìí. kọ́ ti rí i pé kinní yìí ti ń bọ̀ kinní yìí ń lọ no ṣe fẹ́ máa ṣe carriage lójú títì ni no like seriously cause ìgbà tí mo gbọ́rọ̀ kọ̀ńténà yẹn ó kan mí lóminú tẹ́ bá rí bí wọ́n ṣe ń yọ àwọn èèyàn kan píkṣọ̀ kan tí mo rí wọ́n ń láti fa ẹsẹ̀ èèyàn kan síta. so mọ̀ pé wọ́n ní àti kọ̀ńténà ah! àti awakọ̀ wọ́n jọ ń wá bọ́n ṣe máa jọ kọjá lójú kan náà àwọn àjọ ń bára wọn fà. ó yẹ kí awakọ̀ rọra ní sùúrù ẹ wo ẹ̀yin èrò ẹ gbogbo ẹ̀yin tẹ́ máa jáde láàárọ̀ yìí ẹ má bínú tí mo mọ̀ pé tẹ́ tẹ́ mọ̀ pé ẹ máa wọ bóyá kẹ̀kẹ́ ni o bóyá ẹ máa gbọ́kadà ni bóyá ẹ máa wọ dáńfò ni ṣe tí dráìvà bá ti ń wa ìwàkuwà mo mo fún yín ní mo fún yín láǹfààní ẹ ẹ fún wọn ṣíkó lẹ́yìn ọrùn. violence. no no no no like no ah ẹ̀mí yóò pé méjì ẹ pariwo mi sọ pé ẹ má lọ jà o àwọn ẹ pariwo ẹlòmíì náà kò sí bó bá ṣe pariwo tó nǹkan tí jábà yẹn máa ṣe ló máa wà mẹ. àwọn awakọ̀ àwọn awakọ̀ wa kọ́lọ̀ ń ṣàánú wa lọ́wọ́ àwọn awakọ̀ ẹni kò sí bí ẹ ṣe pariwo fún wọn tó nǹkan tí bá ń bẹnu wọn ni wọ́n máa padà ṣe. irú èmi bá mi ò bóyá ọmọ sam twenty three ọmọ láti ilẹ̀ lókun ọmọdébílẹ̀ ní pápó ah, tukutu. bẹ́ẹ̀ni bá ah. wà ní steering báyìí tí n bá ti rí kọ̀ǹténà <laughs> kò bá jẹ́gbẹ́ kò bá jẹ́yìn kò bá jẹ́ wájú máa bẹ̀rẹ̀ ní ògo ní fúnbà àti fúnwọn àti fọlọ́ọ̀ mọ́ bó ti wà láti kọ́ ṣe <laughs> ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àti bẹ́ẹ̀ ló kún bábá parí san twenty three ìtàn wàá bẹ̀rẹ̀ kún fáyà kún. nùnùnù kéèyàn máa ní sùúrù ẹ máa parọ́ àwọn driver mi wọn mọ side cause wọn máa fi pé time yẹn àwọn perfect mo lè mo lè sáré mo lè ṣẹ́kọ́nà ẹ̀ <laughs> ẹ̀mí ò láàárọ̀ ẹ̀mí ò láàárọ̀ ẹ̀mí ò láàárọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ọ̀rá máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ máa wọkọ̀ láàárọ̀ yìí ẹ máa rántí wípé ẹ̀yin náà fi èèyàn sílé ẹ̀yin tẹ́ máa wọ̀kadà ẹ má dá ọmọ ẹ má jẹ́ káwọn ọmọ yẹn wà fàdálẹ̀s ẹ má jẹ́ kí àwọn tẹ́ ẹ gbé sọ́kọ̀ tó yẹ pé ó lọ àlọ́ ẹ̀ lárí àràbọ̀ ẹ̀ kò ní jẹ́ tèmi kò ní jẹ́ sí bá a bá ń dá taṣaran fàṣaran hmm. ká máa dá taṣaran náà ká máa dá tiẹ̀ fún káwá gbàbẹ̀ ká sọ̀rọ̀ ń pa béèyàn ṣe ń ṣiṣẹ́ lójoojúmọ́ bá a ṣe ń ṣe kòókò jọ̀ọ́jọ̀ọ́ àlà àlù káwọn ṣe gbogbo ẹ̀ báyìí ẹ́ ìgbà wo gan la wá ń ráàyè ìsinmi torí èmi bíra mi nìkan kan pé téèyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ especially ẹ tó bá jẹ́ ọmọ Èkó báyìí tó bá ń ṣiṣẹ́ hmm. ṣiṣẹ́ iṣẹ́ tó lọ tó bọ̀ ó ti yí ẹ gbogbo wa eré tà ń sá látàárọ̀ bẹ́ẹ̀ hmm. yẹn kò nu tráfíkì tráfíkì káwọ́kú jókòó lẹ́yìn kẹ́ni fẹ́ <laughs> kẹ́ni bá fẹ́ dráìfù ọmọ hmm, dráìfù hmm. wàá ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ ìgbà wo gan lèèyàn ráàyè sinmi ṣé wàá mọ̀ sinmi dáadáa ṣá. well ọ̀rọ̀ ìsinmi yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó cause gbogbo gbàlèmí náà máa ń sọ fine o agbọ́ àbáláyé láti gbọ́ á ní ọjọ́ kú lọ́jọ́ sinmi àmọ̀pọ̀ ọjọ́ kú lọ́jọ́ sinmi ah. àmọ́ ah. àwọn ìsinmi kan wà <laughs> ẹ hmm. gbogbo ẹ̀yin ará lé ojúmọ́ ire lè tò bẹ́ẹ̀ ni ojúmọ́ ire lè tò àwọn ìsinmi kan wà tó jẹ́ pé o necessary hmm. a lè cheat nature. nature wa èèyàn á sùn. nígbà téèyàn ń ṣe ń jìn. ìgbà míì kan tiẹ̀ wà tó jẹ́ pé bó kàn ṣe wà níbì kan ohun yẹn á kàn fẹ́ sí ẹ lára fẹ́ẹ́rẹ́fẹ́ fẹ̀yìn ẹ lélẹ̀ gbà fúnra ẹ hmm. fira ẹ jọ̀wọ́ ara rẹ. akínyẹmí tí ọba wà lè mú ṣe ń kọ́ irú iṣẹ́ wo. tí o bá wà lẹ́nu iṣẹ́ ńkọ́. ṣìgò ṣe iṣẹ́ yàtọ̀ sí iṣẹ́ irú iṣẹ́ wo. mi ò wà lọ́fíìsì eh, ó bá jẹ́ office. as a receptionist. ó bá jẹ́ office ló ó bá jẹ́ office lè yàn wà báyìí. as a receptionist ṣé tó tó ń bá ti gbé síbẹ̀ kó sùn lọ bẹ̀. bẹ́ẹ̀ kó kú sẹ́ẹ̀tà láwọn ẹtí five five minutes ó máa dún bá ń bá ń bá. ìwọ gẹ́gẹ́ bí ìyá ọlọ́jà tó fẹ́ tata láàárọ̀ fẹ́ tẹran. ọmọ ń pos ò gbọ́dọ̀ sún wọn. ọmọ ń pos ó bá gbàgbé sùn lọ́ọ́ di pos especially tó bá jẹ́ bí ojú ẹlẹ́gba ní sáìdì ọ̀dọ́ yín lábẹ́ bíríìjì. àwọn ọmọ pẹ́ máa gbọ́ pẹ́ ni straight. wẹ́ èmi mọ ìtàn kọ màá kọ irú àwọn ọ̀tọ̀ yẹn sílẹ̀ wípé ní ọjọ́ z àkókò p àyìnkẹ́ gbàgbé sùn lọ ah, nídìí ọjà pos àwọn ọmọ ah, pẹ́ ah, wọ́n ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ẹ̀dá nílò àti máa tọ́jú ẹ̀mí ara ẹ̀ ẹ iṣẹ́ àṣekúdórógbó hmm. kò sí máa ṣe ṣe làálàá kòókò jàǹjàǹ ọlọ́run ọba ní yó ni o àlùbáríkà báyìí òun náà lójú hmm. èmi kàn fẹ́ gbàyànjú fáwọn èèyàn ni pé ẹ já máa fúnra wa nísinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóòrèkóòrè torí ara tá a gbé dání yìí bó tiẹ̀ jẹ́ machine gan lára òun <laughs> machine gan á sinmi ó rẹ machine gan ó rẹ machine gbóná tó máa dojúrú. mo ká má tí ìwà sọ èèyàn ó yẹ pé bóyá kó o tó sùn gan dáàdi wa dáàdi wa mi láì nǹkan tẹ́ ẹ ṣe lánàá yẹn o ìrònú nǹkan tí mọ́mì wa sọ fún dáàdi wa gan ò jẹ́ kí dáàdi wa tètè sùn ti bí aago méjì hmm. ó tún da aago márùn-ún àbọ̀ ẹ ti dìde ńlẹ̀ ti bọ́ sórí títì ẹ wà mọ́ ṣe báyìí hmm a máa píríṣì inú mọ́tò ẹ̀yàn wọn ṣe bẹ́ẹ̀. èmi àti ẹ̀gbàgbé bus stop àǹtí àǹtí ṣèbó orísun lẹ sọ pé ẹ ń lọ ṣèbójúmọ́ ọ̀rẹ́ lẹ ti fẹ́ bọ́lẹ̀ akọ́sàárẹ̀ ìjà pẹ̀pẹ̀. ẹ já máa fúnra wa lákòókò àti máa àti máa sinmi ìsinmi lágbára ìsinmi ṣe kókó torí ẹni tí ò tiẹ̀ fúnra ẹ̀ ń sinmi ìgbà wo ló fẹ́ láyè àti máa rójú àwọn ọmọ ńlẹ̀. Hmm. irú àárọ̀ yìí sí ẹ tún fẹ́ lọ àbí ẹ títí ń lọ o ẹ̀ ń tẹ slow pé ok àyíké àtàkìyẹmí ló wà lórí ètò eh, ojúmọ́ ire wípé ok lórí Orísun ẹ tún ti ń lọ àbí alẹ́ tẹ bá tún wọlé gbùrùgbùrùgbùrùgbùrù ẹ tún sáré ṣe gbé àwọn ah, ọmọ ò tí jẹun ọkọ ò tí jẹun ẹ ṣe gbé ẹ fẹ́ ibi tẹ tún ti ń da gbogbo ẹ tẹ ń ṣe tẹ ń ṣe tẹ ń kó tẹ ń kó pọ̀ tẹ ń ṣe gbogbo ẹ ṣe bẹ̀ ẹ tún lè ṣe ẹ tún faṣọ skul táwọn ọmọ fi wọ̀ lọ skul tó tún padà ó tún jẹ gbogbo ẹgbà tó bá máa wò ó lọ wò ó bọ̀ aago méjì láti lù <laughs> mo dẹ̀ jí ń fọ̀ o gbọ́dọ̀ dé ọ́fíìsì ẹ ah. ní eight a.m wá lọ jẹ́ kébi tó ń gbé jìnnà wàá fẹ́ meet up. ọlọ́run ló ní kí ojúmọ́ rẹ̀ gan wà níbẹ̀ báyìí àìṣe bẹ́ẹ̀ ni ẹlòmíì bíi aago mẹ́fà àbọ̀ láti bọ́ ta hmm, eré tètè teku agége nígbà èèyàn bá ń gbé ń bí rẹ̀ ń wo ibi tó tí ò jìnnà púpọ̀ bóyá bíi máyà àbí ìgbogbo báyé kù gba àwọn tó máa ń gbé ní gbogbo àwọn sáìdì ọ̀fẹ́ ọ̀rẹ́ <laughs> ẹ̀ ṣiṣẹ́ ní Victoria Island wọ́n á tún padà dé lálẹ́ kọ́lọ̀hún ó mọ yó wa ni o àmọ́ láàrin èmi àti yín ẹ jẹ́ á máa tọ́jú ẹ̀mí wa torí ẹ̀mí iṣẹ́ ogun ọmọjàrí ah. kò ṣe dáadáa bó owó lulẹ̀ bó o kú awó lọ́nu. àwọn next of kí o dẹ̀ fọ́n smiley ṣú <laughs> gbẹ̀ngbẹ̀ báyìí. bàtà yahoo. òun làwọn next of kin tí wọ́n ń wọ̀ káàkiri àdúgbò ẹ̀sà ẹ̀sà nígbà next of kin yẹn bá dé night club wọ́n bẹ̀rẹ̀ sí ní hype next of kin báyìí pé ìdánṣọ́ petty for money. Uh-huh. Millionaire. Money is not useful in heaven. Blow it here. <laughs> Ìgbà ló máa ń kó gbó iṣẹ́ tó o ṣe látàárọ̀ dálẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ àmọ̀ fara wá sí ká lè ráàyè. Ó ṣe pàtàkì. Gbádùn àwọn owó tá a bá pa nídìí iṣẹ́. Dákun owó tó o pa wíkẹ́ndì. Àwọn owó agánná tuntun tí wọ́n ní wọ́n ná fún ọ. Mo rí fídíò. O sọ pé. Bọ́ńdù báyìí ni wọ́n gbélé ẹ láyà sí Àyìnkẹ́ o ṣé èmi àbẹ́lòmí. oya àbíkẹ́ o is pumping. is pumping kẹ pumping kí ni ẹ láì ṣe pumping machine. owó dà mówó lẹ̀ fáwa. no àìtètè mólè o lè mú lóko. o lè fẹ́ ṣá lọ ni o. òun lọ̀rọ̀ akíyẹmí bọ̀ mí ì ní sọ̀rọ̀ mi ì ní sọ̀rọ̀ ìpàdé di ẹ̀yìn ṣó. ẹ ti mọ̀ wípé ó ń fi style ẹ má gbàgbé pé a sì máa wojú ọjọ́ pé kí ló ṣẹlẹ̀ lójú ọjọ́ bẹ́ẹ̀ náà la máa wo oríṣiríṣi àwọn nǹkan míì tó ń ṣẹlẹ̀ káàkiri a kàn ṣe ń bẹ̀rẹ̀ ni a ṣe ń mẹ́yẹ bọ̀ lágò ni o a ṣe ń mẹ́yẹ bọ̀ ẹ gbọ́ orin bẹ́ẹ̀ ni ẹ̀rín ẹ̀rín àárín tàkìtì àárín tàkìtì àbí àtìràkìtì ó fẹ́ dàrú mọ́ àárín tàkìtì ẹ̀dá mọ́ tàkìtì ẹ̀dá kun. Akem. <laughs> Akem àṣemẹyẹ ṣe dúdú ni àbí funfun àbí pupa. a máa padà find out kò ní pẹ́ tẹ́ ẹ fi máa find out ẹ máa rí oríṣiríṣi aláwọ̀ kàlákìnní láwọn kọ́lọ̀ ó ti ẹ̀wùn mi kí n jó láàárọ̀ yìí. aláwọ̀ kàǹpálà. Ah, àwọn ológo ogo. ṣojú ṣojú eléyìí lọ ṣojú eléyìí lọ ṣe ṣe jóore o ti ríbi táìkẹ̀ tí ń jórí ṣá ṣé jóore. ẹ máa ń bomi sí tòsí tí wọ́n bá ń gbé. <laughs> epo epo ló máa ń gbé. E, epo ló máa ń gbé. olúwa mi ẹ̀ lọ irú epo èwo pupa àbí tó òyìnbó. epo blue làwa lò lè wa. ọ̀tọ̀ka tá a bá ń ṣa àwọn èèyàn tó jọ pa àjọ ń gbé lórí ilé ayé ẹ̀ka akínyẹn mímọ́ wọn tẹ́ ẹ bá wá ń wá àwọn UFO tó jẹ́ pa ọgbọ́n wá láti ibì kan ni. kọ́tù kakínyẹn mímọ́ wọn. irọ́ ẹ̀ka ìkẹ́ o ó sọ pé epo blue lòun lò tó. kọ́tù kakínyẹn mímọ́ wọn. bóyá gáàsì lòun wá ń lò ń tiẹ̀ ni o. afẹ́fẹ́ ni afẹ́fẹ́ bá ti blow afẹ́fẹ́ sí ọmọ wo àwọn ọmọ blow afẹ́fẹ́ sí wọ́n ti fẹ́ báyìí iná yẹn. ìrònú mi ò dáa ó ní wọn blu afẹ́fẹ́ sí iná yẹn kí ni wọn blu afẹ́fẹ́ sí. iná yẹn mo máa ṣe vùú vùú vùú o ríru ìdáná bẹ́ẹ̀ rí ni. iná yẹn a máa ṣe vùú. inú wọn kí ẹ mí o ríru ìdáná bẹ́ẹ̀ rí. iná tó ń blu. yeah tó ń bó ṣe máa ń ṣe tó ẹ pé. a máa ń tẹ̀. ẹyẹ atẹ́gùn ló máa dẹ̀ máa gbéná ah, jáde. ọlọ́run ọba o ẹ máa kọ́ ọmọ láwọn ẹ̀kọ́ yorùbá. so mi ìlẹ́kọ̀ọ́ nìyẹn. mi ò sọ pé ò lẹ́kọ̀ọ́. no akínyẹmí sọ pé mi ìlẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ yorùbá ni mò ń sọ ẹ̀kọ́ yorùbá. ẹ̀ẹ́. alágbẹ̀dẹ fínáfíná ló ń pè ló ń fẹ́ ló ń ṣe blue. irọ́ irọ́ irọ́ mo mọ̀ yẹn. ẹ̀ èwo wá ló ń sọ. irọ́ fíìmù wo ló máa ń wò àwọn fíìmù wo ni máa ń wò. cause èmi ti mo inú fíìmù mo ti wò inú indian film. inú indian film. mo rí irun ọ̀dẹ̀ ń tẹ iná yẹn. wọ́n wá ń no no mi ṣeré. ẹni ò já. bóyá indian ló wà ó lè má ti dèbí. bọ́sà ti ń tẹ̀ ó ń gbé iná jáde jẹ́ ṣọ́ọ̀kì ẹ nígbà kan mo lọ sí Kaduna mo wá rí ibì kan tí wọ́n ti ń dáná mo tún rí i pé bátìrì ni wọ́n fi ń dáná mo wá wò pé mo fẹ́ wò pàṣẹ bẹ́ẹ̀mi náà ṣe bíra mi ni ẹgbẹ́ wọ́n ní a fẹ́ dáná kọ́ lọ ra bátìrì ní à bátìrì náà fẹ́ fi dáná kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà mo wá tẹ̀lé wọn débi wọ́n rí i pé ah Nàìjíríà a ní tálẹ̀ǹtì bí o àwọn èèyàn ń ṣe oríṣiríṣi nǹkan o sórí àdògán yẹn àbí copot ó wà lẹ́gbẹ̀ẹ́ ibì kan wọ́n wá fa wáyà kan lọ báyìí wọ́n tò bátìrì sínú ẹ̀ fáànù wà ń bẹ̀. so fáànù yẹn gangan ni bátìrì ló ń bá ṣiṣẹ́ fáànù àwa máa fẹ́ èédú iná á máa kẹ̀ wà á máa dáná tiẹ̀ lọ eléyìí tó máa fi yọ abẹ̀bẹ̀ tí. tẹ́ ẹ máa máa fẹ́ yẹn ah, oh ah. bọ̀ iṣẹ́ náà nìyẹn o iṣẹ́ ni o <laughs> iṣẹ́ irú ẹ̀ tó bá ń ṣerú jẹ́ bẹ́ẹ̀ mọ̀ pá à ń sọ̀rọ̀ lórí pé ẹ̀mí iṣẹ́ gùn kẹ́ ẹ máa fúnra yín nísinmi irú bẹ́ẹ̀ ṣe ń lọ láàárọ̀ yìí sì tẹ́ fẹ́ lọ sí ibi iṣẹ́ òòjọ́ yín ẹ máa ẹ wo eh, eh, eh, ẹlòmíì ẹ̀kọ́ dédé gbọ́ pé ó jókòó ibẹ̀ ló gbà lọ wàhálà ni wàhálà ń pààyàn ṣe tó bá kú lè ní ọlọ́run má jẹ́ okú o ọlọ́run jẹ́ òdàgbà kó darúgbó kó dògbó gbogbo nǹkan tó ń gbé ilé ayé ṣe ní o máa bá wọn ṣe àmọ́ ẹ máa rí dájú wípé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ má máa bá wọn lọ sí ọ̀rọ̀ tó máa ń sọ ọjọ́ okú lọ́jọ́ ìsinmi ikú yẹn ìsinmi ayérayé ni níwọ̀n gbà tó dẹ̀ ṣe wà láyé ò tí ìfẹ́ ò lè mí tí gbà mí tẹ̀ tí lè gbà kó lọ sinmi ayérayé báyìí kò tí tó time ẹ̀kọ́ ó sì náwọn nǹkan oríṣiríṣi ibi tó o máa ṣe ẹ jẹ́ ká máa fúnra wa láǹfààní láti sinmi tó bá ti rí pé ó ti ń rẹ̀ gbogbo ẹ̀yin drivers náà ẹlòmíì ó máa ṣiṣẹ́ láti àárọ̀ ó máa ṣe iṣẹ́ yẹn títí títí lẹ̀ ó máa ṣe wo òru ni now òru tó ṣiṣẹ́ yẹn sì ó wọlé lóru ó sun three two hours or four hours ó tún ti jí ìdájí o tún sáré fẹ́ lọ ṣiṣẹ́ ọjọ́ ẹ̀ jọ tóorun bá ti ń kun ẹ̀ páàkì mọ́tò páàkì ọ̀ bọ́ọ̀sì páàkì ọ̀ kẹ̀kẹ́ páàkì ọ̀kadà páàkì ọ̀ tírélà sùn síbi tóorun yẹn ti bá mú ẹ tó ti mú ẹ ibi tó ká ẹ mọ́ sùn síbẹ̀ tó bá ti jí kó pick up. excuse me báyìíkẹ́ ṣe ń advice ẹgbẹ́ mi náà advice àyíkẹ́ <laughs> àbí ká pretend pé kámẹ́rà ò tiẹ̀ sí wọn yọ̀ọ́ tó lọ ìwọ náà máa sinmi. ọwọ́ wa sọ pé mi ń sin. ọ̀nà rí ẹnbi tó ti bọ́ọ̀lù ńjọ sátọ̀dé. <laughs> èmi kọ́ lọ rí. nígbà tó kú òun bẹ́ẹ̀. èmi kọ́. o tún lọ patí ńjọ Sunday. it's not me dey sọ èmi kọ́. o lọ patí ńjọ Sunday. mi ò mi lọ patí tí mo lè lọ láyé mi òun ni patí iṣẹ́ mi hmm. tó Orísun wa hmm. fún pé kí gbogbo àwọn olólùfẹ́ mi lè tún rí pé ah, ó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn patí mo lẹ̀ ní bóyá patí family ṣá ẹ bá rí mi patí àwọn olólùfẹ́ mi náà ti mọ̀ pé torí wọn mo ṣe lọ ọ̀rọ̀ wọn ló ni mò ń gbé káàkiri. ikú yín náà là ń kú lọ sọ́rí àwọn òkan tí ẹ lè kú torí ìgbádùn tí òun là wá ṣe wà ń bí ẹjá lókè lọ́hùn ká lọ́hùn nǹkan tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ bá a bá padà dé àtúmọ̀ amúkìdí ọ̀hún àwa nà ń bẹ̀ àhólẹ̀ àwa máa nà ń pa tiẹ̀ ẹ sì gbádùn kinní ọ̀hún yóò pọ̀ à ń bọ̀ ètò ojúmọ́ ire náà ló sì ń tẹ̀síwájú ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìbùkún ojúmọ́ ìgbéga òun ló máa jẹ́ fún mi òun ló máa jẹ́ fún ẹ máa ní bá a ṣe wá ń jáde tá a fẹ́ lọ wá nǹkan tá a máa jẹ a ní pàdé nǹkan tó máa jẹ wọ́n ìrìn àsìkò yẹn a máa mọ̀ ọ́ rìn lẹ́sẹ̀ o ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pànà o ò ní rìn lọ́jọ́ tí kọ́ńténà máa fò tó máa jábọ́ sí orí ọkọ̀ tó wà àmọ́ ẹ káwa náà ká máa ṣe jẹ́jẹ́ ètò ojúmọ́ ire ni pẹ̀lú Àyìnkẹ́ Dayo Kujore lórí amóhùnmáwòrán Orísun mo wà pẹ̀lú co-host mi Akínyẹmí. tó o bá ti ń pa Akínyẹmí jẹ́ kán máa mọ̀ pé fine boy. fine boy èmi náà fine kí ló ṣẹlẹ̀ eh, ah, eh, fine babe eh, èmi ò yàn kọ́ èmi ò yàn kọ́ tó àwọn tó jọ pé wọ́n ní ìdí ọmọ tó fine a lè rí fine boy bíi tàwa báyìí. ok very good so Akínyẹmí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ń bo lọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ń bo ló fẹ́ já sí. pé àwọn tó bá ń wá Okay. ọmọ tó fine àwọn tó bá ń wá ọmọ tó fine ọmọ tó fine ọmọ tó fine wà ń bí ẹlẹ tó fine náà wà ń bí o just in case dẹrù bá ṣì ń wá ojúmọ́ ire náà ṣì lè tò Orísun ibẹ̀ náà la wà àdúrà tó ń gbà lẹ́ẹ̀kan ó ní jára kan tí mo fẹ́ bá yín fi lé lórí pé àrìnà mm-hmm. kórí àmì àṣẹ àkòyà ibi àmì àṣẹ lágbára lọ́wọ́ ọlọ́run báwa ṣe ń tẹnumọ́ pé kẹ́ni kójoojúmọ́ rẹ fún yín lágbára lọ́wọ́ ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò wá ní tí kò gbẹ yín lágbára lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ohun tá a ti ń múlẹ̀ fún yín lẹ́lẹ́yẹ ọ̀ṣọ́kà pé kẹ́ ẹ wọn gbádùn ẹ̀ látẹ̀ kan tẹ́ẹ̀rẹ̀ tí ń gbádùn ẹ̀ ló ní tọ́sí tọ́sí àwọn kan yẹ pé tọ́sí lásánà kan fún pé ìgbà kẹjẹ ló bì fọ ẹsìn àwọn kan lẹ̀ wà mọ̀ tó yẹ pé gbáǹkọ́gbì bẹ̀ báyìí la máa gbélẹ̀ fún yín ìkànnì àwọn gbáǹkọ́gbì tó wà ńbẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ara yín torí inú tèmi dùn bẹ́ẹ̀ ṣe ń wò wá o tó bá tún wá dọ̀la tá a bá tún ti dé kà fún bà yín bẹ̀ kì í ṣe pé tá a bá dá ní kí mọ́mí ìṣẹ́gun kọ́ ọ́nà mọ́mí ìṣẹ́gun wà ní clinic irọ́ mm. mi ò fẹ́ yẹn kẹ́ ẹ máa tọ́jú ara yín ìgbà tó bá yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ ìgbà tó bá yẹ kẹ́ ẹ relax relax ìgbà tó bá yẹ kẹ́ ẹ lọ ṣeré ẹ lọ ṣeré ẹ ti mọ̀ pé ojúmọ́ ire náà wà bẹ́ẹ̀ láàárọ̀ kùtùkùtù ẹ kàn fi yẹn kẹ́ ẹ fi ṣẹ̀jọ́ ẹ̀ kẹ́ fi jẹ breakfast. kẹ́ ẹ tó bọ́ta kẹ́ ẹ tó bọ́ sí ibùdó. kẹ́ ẹ tó jáde. kán tó lọ fún yín breakfast jẹ́ ń ta. breakfast ó dáa ni kò ń ṣe breakfast ó dáa mi ì fẹ́ gbọ́rọ̀ breakfast tó máa ń ká mi lára. last last na everybody go chop breakfast. mi ò ní chop breakfast tí wọ́n bá ti chop ni kò sọ. àwa ti jẹ oríṣiríṣi breakfast eh, ó ti mọ́ wa lára ó ti di mọ́líkì ìyàwó bíi jù. ẹ̀mí ló lọ́ ti fún ẹ breakfast. <laughs> ẹ máa bomi tòsí bí tí máa fi máa kà ẹ̀mí lóní wọ́n ti fún wọn breakfast ṣé o break àti èèyàn ní bó ṣe wà báyìí. èmi ò tiẹ̀ mọ náà dá débi tí máa fún yàn breakfast mi mọ náà dá. o break àti èèyàn ya kí ẹ̀mí wọn wọn fọ́ àti o ò fọ́ àti èèyàn rí o ò tán mọ́ rí. wọ́n ti mú àti tèmi gan fúnra wọn ti gún wọn ti gún wọn gún wọn gún lọ́sẹ̀ gidi kò wáyé kèmí kan mọ̀ Me ah, ah, mi ì dá ah, àtìmọ̀ tí n bá rí àtìmọ̀ báyìí sí. like nítòótọ́ like seriously. mi ì mama. àtìmọ̀ mọ́. níbi tó fọ dé. níbi tó fọ àti tèmi dé. bàbá ò lẹni ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ kí ló tún wá tí ó rè. how was I to know. kò easy now. she never told me. like kò easy kí ọmọ kéèyàn jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kéèyàn fine kéèyàn tún jẹ́ pírẹsẹ̀ntà lórí lórí amóhùnmáwòrán Orísun. ọ̀wẹ́ wọ́n ti sọ pé everybody ló máa jẹ breakfast bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn ò máìndì o àwa sì wà ń gbòòrò o a sì máa ṣeré gbòòrò fẹ́rí bọ́ọ̀dì o. a ń sọ̀rọ̀ nípa bá a ṣe ń ṣiṣẹ́ irú iṣẹ́ tá à ń ṣe ìgbà tá a fi ń ráàyè láti máa sinmi bá a ṣe ń tọ́jú ẹ̀mí wa ètò eh, eh, bí wọ́n ṣe máa ń pè é eh, bá a ṣe ń fúnra wa ní ìsinmi you know how you take care of your health nǹkan tó ṣe pàtàkì ni pé èèyàn ń ṣe iṣẹ́ ó wá ń ṣe iṣẹ́ àṣekúdórógbó. Hmm. má wọrí màá ṣe má wọrí màá bẹ́ẹ̀ gbé o ẹ̀yin ti fẹ́ máa lọ sọ́fíìsì ẹ ti fẹ́ máa lọ sílé àbí ok nígbà tó ti mọ̀ pé o lè ṣiṣẹ́ kún wọ́n ti mọ̀ pé machine ni ẹ wọ́n á tún mú gbogbo iṣẹ́ tiwọn wọ́n á tún tì ẹ lọ́rùn no bọ̀bọ̀ yẹn good o good o good o good ọ ti fi ṣe ọ ti fi ṣe tún ayé ẹ ṣe kí n má sọ pé fi ṣe ba ayé ẹ jẹ ìwọ náà wàá mú gbogbo àyà iṣẹ́ tó yẹ kẹ́ni méjì mẹ́rin mẹ́ta márùn-ún ṣe ó mú gbogbo àyẹ òṣèdè pam. nígbà tó ti pè é fọ́ọ̀mà nínú ẹ̀dùn òun náà wò pé hmm. fọ́ọ̀mà lòun aláyé wọ́n fẹ́ scam ẹni o tó o bá gbóyè dúró máa gbá ẹ lórí dàlú ìwọ nìkan fọ́ọ̀mà àánú ẹ ṣe mí bó o bá po sìmẹ́ǹtì tán ìwọ náà ló máa rù tó máa gbé lọ bí o ti fẹ́ lò hmm. wàá tún lóòdù blọ́ọ̀kì bó o bá hmm. lóòdù blọ́ọ̀kì tán wàá sẹ́ẹ̀tì ẹ̀ ẹ bá mi ṣe ṣó plọ́ọ̀mù ìwọ ló máa plọ́ọ̀mù ẹ̀ fún àánú ẹ̀ ò ṣe mí àwa dé lálẹ́ wà máa wá oríṣiríṣi àwọn oògùn tí yóò kàn ẹ́ bẹ́ẹ̀. a máa hanrun. Ah, kọ́lọ̀ ń ṣàánú ẹ̀dá èèyàn ah. bẹ́ẹ̀ bá sì wo gbogbo wa náà kì í ṣe ẹ̀ka ṣiṣẹ́ bí ẹrú ò da nǹkan kìràkìtà báyìí mm. wọ́n ní kò dọ̀là ọba ọlọ́run báyìí òun ní gbé ní í ga ṣé ẹ wá rí oríṣiríṣi àwọn nǹkan ni iṣẹ́ àṣekúdórógbó ló máa ń dá sí ara èèyàn ẹ já wò báyìí èèyàn tó ti jí lọ látàárọ̀ tó jẹ́ pé bóyá torí traffic torí ọ̀rọ̀ àwa tá a wà ń gbòòrò tá à ń ṣiṣẹ́ yìí à ń mọ ìgbà tí ojú ọ̀nà máa já geere àbígbà tó máa dí pinpin nígbà tá a bá sọ pé a jáde tó jẹ́ pé gbogbo ẹ̀ ti wá dí hmm. tó jẹ́ pé akàn wà ní hold of me two hours three hours ká tó délé ìgbà tá a bá délé ó ti rẹ̀ wá a dẹ̀ mọ̀ pé láàárọ̀ kùtùkà tó máa jí lọ ibiṣẹ́ ó wá lọ ibiṣẹ́ òun náà kéré tó yẹ kó bó ṣe ẹ̀kan ránú bó ṣe wà ní bọ́ọ̀sì yẹn tó kàn yẹ kó máa chill hmm. tó yẹ kó kàn máa fúnra ní peace of mind irọ́ ni ìgbà náà ni wọ́n máa tún gbé fóònù àtẹ̀kúndórógbó ni fóònù ó dìgbà ẹ bá dé ọ́fíìsì fóònù àkúmọ̀ yín lọ́wọ́ ẹ́skìsà social media influencer ẹ kú iṣẹ́ o wọ́n rí yín ọwọ́ yín fáyín o ẹ try gidi gan ẹ́skìs ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní máa yọ lágọ̀ọ́ ara yín hmm. ó di pé nǹkan tó ṣe kẹ́rẹ́ àti ṣe bì bí aáyán kọjá àti ṣe bì dẹ́ẹ̀dẹ́ẹ̀ mẹ́ra àwọn tí ń bọ̀ hmm. high blood pressure nìyẹn tí hmm. ẹ̀ mọ̀ tó mọ̀ high blood pressure kí ló ń dá sára ẹ̀dá téèyàn bá ti láì blood pressure wá ní kò jìnnà sí stroke mọ́ béèyàn bá ti wá ní stroke nǹkan ọlọ́run ò àjọ sọdá o èmi àti yín kájọ fúnra wa ní ìfọkànbalẹ̀ kí wàá ṣe high blood pressure nìkan ni iṣẹ́ àṣekúdórópó máa ń ló máa ń fà fún yẹn oríṣiríṣi àìsàn. ẹ̀fọ́rí lè dé o ti stress ara ẹ̀ jù náà lómi orí á máa fọ o ti stress ara ẹ̀ jù ni má pa ara ẹ̀ fọ́ta yọ you cannot come and die for your enemy to rejoice èyí tó máa dùn mí bẹ́ẹ̀ ni pé ẹlòmíà wá ní headache yẹn báyìí wọ́n ní migraine ní ẹ̀gbẹ́ bí ló wà o ìgbà ló máa rántí pé ah, ìyá sẹ́díkì lálẹ́ àná ah, ibi tó fẹ́ gbà yọjú ẹ̀skísà ńgbà iṣẹ́ bíi ijọ́ mẹ́ta back to back hmm. ẹni o ẹ bá wọ́n ní má ṣe gbẹ̀ pọ̀ má ṣe gbẹ̀ pọ̀ kí lè meet up kí lè meet up ńgbà ẹ fẹ́ meet up ńgbà tẹ́ ẹ̀dẹ̀kì bá wá dé túlú bá bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan tẹ́ ẹ̀ mọ́ ibi tó wá ẹ̀ wá máa dárúkọ àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n wà á lé wọn jẹ́jẹ́ ẹlòmíà wá lọ ṣọ́ọ̀ṣì àwa tan àbẹ́là kalẹ̀. kò dẹ́n ṣọfà kò ń ṣogun ìsinmi ni o ẹlòmíì o kò need kó o lọ ilé ìwòsàn kọ́kọ́ fún ẹ bed kọ́kọ́ yẹ̀ wò kó relax tó bá jẹ́jẹ́ pé drip náà ni ẹlòmíì ló tẹ́tí lọ́ọ́ ṣe check up gbẹ̀yìn ẹlòmíì wọ́n máa fi kinní yẹn falẹ̀ i mean ooo gbogbo gbalẹ̀ wọn máa ń pariwo tí nǹkan bá ti ń ṣe yín orí ń fún ẹ lọ́jọ́ kìíní ó fún ẹ lọ́jọ́ kejì olóògùn ẹ̀fọ́rí orí pé ọjọ́ kẹta kìíní ẹ̀ ṣì kí ló ṣe self medication ti ó ti tún tàwọn ẹlòmíì ṣe àti lọ ilé ìwòsàn èló ló fẹ́ fi ṣe test ó tún rojú owó ẹ ó tún rojú owó ó ń wò pé àti bá débẹ̀ sí owó ló máa máa ná ìgbà ó lò ní náwó nígbà tí kinní ẹ bá mú ẹ tó gbé ẹ tó lù ẹ tó mú ẹ tó ṣán ẹ lulẹ̀ gbígbà. ṣèbígbà téèyàn bá ṣe lágbára tó fẹ́ fi ṣiṣẹ́ ló máa ṣiṣẹ́ owó tá a fi tọ́jú ara ẹ̀ nígbà tí kinní ẹ bá wá wú ẹ mọ́lẹ̀ pátápátá tó wá di kọ́lọ̀ má jẹ́ ká dẹrù àrùn ká fẹ́ bí. àmì àṣẹ. wà á ní àmọ́ nǹkan tó ń ṣe àmọ́ nǹkan tó ń ṣe ó kàn máa ń wíìkì ó máa ń wíìkì láti. of which kìíní yà ti máa fún sign. ó ti fún sign. wàá ti mọ̀ wípé ààrẹ ah ah. àfi bí ẹsẹ̀ mọ́tò. báwo ni nǹkan kan ṣe máa ṣẹ́ lágbára tó tiẹ̀ ní mọ̀ kìíní yà ti máa fún ẹ sign tó bá jẹ́ egun ọkọ̀ lè gbé egun gbẹ̀gbẹ́ ẹ̀kọ́ ṣe kẹ̀rẹ̀ bí apá ti rí ẹ wá sí pé o ti over stress ara ẹ ni yé over ẹlòmíì kẹdẹrẹ akínyẹmí mo tún fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan kan ariwo pípa hmm ariwo ibi tí n bá wà ah. bóyá ìjà ń ṣẹlẹ̀ ni o àbí ẹ̀ ń sọ̀rọ̀ fúnra yín ni o àbí àríyànjiyàn abókọ tí ẹ fẹ́ para jọ ń tìtorí tọ̀nà sórí kéèyàn máa fi gbogbo iṣan gbogbo ohun kó máa fi pariwo kò kí ń ṣe nǹkan tó dáa. orúkọ bá àti bílíkì láṣẹ. <laughs> o ti dárúkọ ẹ̀ ó ní bílíkì. <laughs> ẹ̀rọ lọ́hùn. ṣé mo wá sọ pé sọ́nà yẹn ni. Ah, nígbà tó náà forúkọ bòyàn láṣẹ tó ti dárúkọ ẹ̀. mi sọ́sọ́ ni mo ẹ̀mí ṣáà dárúkọ sọ́nà oh, yẹn. ó dìgbà tó bá sọ tèmi bá mọ bílíkì yẹn ńkọ́. mo ṣáà dárúkọ sọ́nà yẹn. <laughs> ok very good. nígbà èèyàn bá fẹ́ bọ́ ọmọ wí ọlọ́run àtúntì ẹ ṣe ah excuse ma bẹ́ẹ̀ bá parọ́ débi kan tẹ́ bá fìdí jáde hmm. ọlọ́mọdé adarí àrùkà fẹ́ bí o ẹlòmíì ò pé o ọ̀rọ̀ ariwo yẹn náà ó wá súnmọ́ àwa náà jẹ́ pé a máa kàn déédé bínú tí àwọn kan máa déédé bínú anyhow ẹni tó ń bá ta tó mọ orí èèyàn tó jẹ́ hmm. tó mọ bóun náà ṣe pé sí hmm. ó lọ dágbe mọ́ tó bá ṣe bùúyà àwọn ẹ lọ́wọ́. Eh. ọbú ẹ so pààyàn ọlọ́run ní yóò pààyàn ọlọ́run jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ ẹ bọ̀. kọ́lọ̀ ń ṣàánú mo fẹ́ fi àkàwé kan tó jẹ́ pé èmi gangan fúnra lára mi ló ṣẹlẹ̀ sí mo rántí ọdún yẹn lọ́hùn pé ti máa ń ṣe iṣẹ́ lórí laptop mi ó mọ́ mi lára kí n máa dọ̀bálẹ̀ sórí bẹ́ẹ̀dì báyìí máa wá ṣe báyìí. sùngbà sùngbà. màá kàn gbé ọwọ́ ẹ̀ báyìí màá máa fi máa ṣiṣẹ́ lórí laptop àmọ́ ngbà tí mo ṣe fún bí oṣù mélòó kan wọ́n á rí pé bí màá ń dùn mí hmm. kò yé mi nǹkan tó ń ṣe mí o kò yé mi mo ṣàkàn bá ti apá yẹn dùn ẹ bá ń wọ ẹ bá ń wọ ẹ bá ń ngbà mo wá ngbà mo bára mi dé <laughs> ilé ìwòsàn pé ẹ wo kí ló ń ṣẹlẹ̀ tán bá wọ́n ní à àbí ẹni kan bá mi délé wọ́n ní iṣẹ́ ẹ máa ń hmm. stress ọwọ́ yìí mo ní báwo wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ó dàbí ẹni pé egungun ọwọ́ yín yẹn ó ti sún sókè ó ti há síbì kan wọ́n ṣàṣàlàyé ẹ̀ mo wá rí pé ah nerve tó wà ń bí àbí vein tó wà ń bí ó ti dí ẹ̀jẹ̀ ò kọjá ń bẹ̀ dáadáa mọ́ òun ló wá jẹ́ kọ́wọ́ yẹn máa dùn mí débi tó jẹ́ pé àti gbé gan ó wá di wàhálà béèyàn bá tọ́jú ara ẹ̀ kò lè mọ nǹkan tó ń ṣe akẹ́mi ṣe bá dúpẹ́ pé ìwọ notice pé nǹkan ń ṣe ẹ́ o dẹ̀ lọ ilé ìwòsàn wọ́n dẹ̀ fún ẹ solution ẹlòmíì ọ̀fà ló máa pè é. lẹ́sẹ̀kẹsẹ̀. àgbẹ̀ ah wọ́n ti tà wọ́n lọ́fà. ó máa pe bàbá dáàdì. ogun rèé ó máa pè wọ́n lórí fóònù ọ̀nkú wọ́n ti dé ṣé o pé mo sọ fún yín hmm. ìgbà tèmi àti ẹni báyìí báyìí báyìí báyìí tàjọ ágìrì mo sọ fún yín gbà yẹn o tẹ́rí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ́skìs tẹ́ẹ̀dẹ̀ mọ́rú iṣẹ́ tẹ̀ ń ṣe. kò ń ṣe gbogbo nǹkan ló fà kò ń ṣe gbogbo gún o hmm. àwọn nǹkan míì wà tó jẹ́ wípé fúnra wa báyìí òun ni a ṣe àfọwọ́fà rẹ̀ ẹ jẹ́ ká máa ní time ẹ jẹ́ ká máa ní àkókò ìsinmi tó bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bá ti pé ó ti ń rẹ̀ sinmi tó bá dẹ̀ ti rí i pé agbára ò gbé mọ́ tọrọ àyè ní ibi tó ti ń ṣiṣẹ́ ṣé tó bá kú tó bá kú <laughs> kí ló fẹ́ ṣẹlẹ̀ ọ máa replace ẹ wò kò sí pé kinní kankan ẹ máa fúnra yín ní ìsinmi. bọ́ọ̀gá ilé iṣẹ́ gan kú iṣẹ́ ń tẹ̀ wájú o. Mm Mm, ọlọ́run ní ṣàwálẹ̀ tó máa dá lè iṣẹ́ lẹ̀ ó yẹ pé bọ́gà bá ti lọ báyìí iṣẹ́ òun á padà kú irọ́ bọ́gà lè iṣẹ́ gan bá kú iṣẹ́ sì máa tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ẹ wá ń jẹ́ alágbàṣe iṣẹ́ ẹ dákun ẹ máa fúnra yín ìsinmi bẹ́ẹ̀ bá fúnra yín ìsinmi ẹ máa rántí àwọn ọmọ ẹ hmm. máa rántí ọkọ ẹ máa rántí ìyàwó ńlé torí ẹni bá ń fúnra ẹ̀ ìsinmi náà ló máa ráyè wà ńlé tí mọ́mí á lè ráyè complain fún pé wọ́n side video dùn mí ṣá bá mi wọ bá mi wọ bá mi wọ mo máa like irú bẹ́ẹ̀ mo ti mọ̀ torí irú ẹ̀ mo ti sọ bẹ́ẹ̀. <laughs> torí àwọn ọmọ ẹja kan ẹ mọ̀ sinmi bẹ́ẹ̀ bá wà ní ẹjẹ́ kan mọ̀ ó dá yín mọ̀ àwọn àwọn bọ̀dá kan wà lọ́jọ́ pé ìgójú wọn nìkan lọmọ wọn mọ̀ mọ́ wọn mójú wọn gangan. kò tiẹ̀ mọ̀ bóyá ẹ máa dúró lé. kò mọ bí mọ́mì ṣe rí ah. a kò mọ̀ pé o oh, mọ́mì tún ti lọ mọ́mì tún ìyẹn ọ̀rọ̀ yẹn ó dọjọ́ mi ò gbogbo ẹ̀ tẹ́pẹ́ ẹ̀ kí n tọ́jú ọmọ yín bóyá ẹ fọmọ yín síbì kan bọ̀dá kan ti lọ́ ń fi ọwọ́ tẹ ayẹ hmm. níbi tẹ́ ẹ̀ ti ráyè lórí iṣẹ́ àṣekúdórógbó iná ni. mo lọ lé àǹtí mi kan jò ní ìní ngbà mo débẹ̀ àǹtí ṣàmọ̀ pé mò ń bọ̀ àǹtí dúró dè mí ilé àti òkànjú kò nílé <laughs> ngbà máa délé àwọn ọmọ ṣe ń sùn ó jẹ́jọ́ sátidé àwọn ọmọ ń sùn nù yàrá èmi ti dé àǹtí ti ṣe mí lálejò mo ti jókòó lórí dáínì àti ń tojọ́ wa lọ àǹtí mi wá rorò mọ́yà <laughs> hmm, àǹtí rorò mọ́yà àwọn àrùn wọn àjọ wà lórí dáínì ngbà àwọn wá jáde. Hmm. nkuwa kí àkọ́kọ́ ni wọ́n kọ̀ pé kí ni ṣe lè kó lè dọ̀bálẹ̀ ni ta ló ń pa akin kí ni wọ́n ṣe lè àwọn gbà tó máa wọ ẹgbẹ́ àṣẹ ìbínú tèmi ń bí kiri gbà wọn àwẹ̀gbẹ́ ni who are you jẹ́ mọ́mí ẹ ni who are you kò jẹ́ ní béèrè who are you lọ́wọ́ mọ́mí kò rí mọ́mí ẹ̀ tó jókòó nulẹ̀ tó rorò mọ́ yàrá yìí ó ti wọ súùtù ó ti jí lọ látàárọ̀ kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí ìyá ti jí lọ látàárọ̀ tó bá fi máa dé padà àwọn ọmọ ti ń sùn ẹjẹ́ máa fi àkókò lẹ̀ fún ẹbí mm. fún ará àwọn ọmọ wa ọkọ hmm. ọmọ ara wa fúnra wa ìjọ tẹ ẹ bá ti kọ́kọ́rọ́ bọnú mọ́tò ta ṣùn ṣùn ṣùn tí ò bá dá yín lò ṣe wà nílò òde ni ẹ lò òde ọkọ̀ fẹ́ sinmi tiẹ̀ náà nu ẹ̀yin náà ẹ fúnra yín sinmi a ṣe gàyà díẹ̀ náà a sáré dókè lọ́hùn a ṣe kíní ẹ̀ fúnra wa àní mo fẹ́ e mo fẹ́ mo máa yé mo mo fẹ́ gba kíní ẹ̀ sí i à ń padà bọ̀ bá a bá dé Orísun lẹ ṣì wà ojúmọ́ ire òun náà lẹ́tọ̀. ẹ káàbọ̀ padà ojúmọ́ ire náà lẹ́tọ̀ tó sì ń dé sétí gbọ́ yín àtọ́jú ìwòran yín lórí Orísun TV Akínyẹmí òun náà lórúkọ mi ọmọ tó fàìn ẹ̀yìn náà bẹ́ẹ̀ bàbá polówó ara wa bọ́lá ló bàbá polówó ara wa èmi mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé Àyìnkẹ́ fàìn lóòótọ́ ẹ bọ́ wọn bá da ẹ̀jẹ̀ àsomọ̀ lóòótọ́ ni kò da Àyìnkẹ́ fàìn ó gbìyànjú àmọ́ ah, ah, ọ̀gá ni fàdà akẹ́mi eh, like akẹ́mi nǹkan tí mo fẹ́ sàn sí ni o ti ń tẹnu mọ́ mo fine mo mọ̀ pé mo fine mo ń wo mirror àwọn èèyàn lè máa sọ jọ kí ló ń gbénu ẹ̀ kí ló fẹ́ sọ fún mi tó tẹ́rù ń bẹ́ẹ̀ láti sọ. kí ló ń bá ọ lẹ́rù owí <laughs> ẹrù. àyìnkẹ́ fine àyìnkẹ́ fine o ti sọ tó twenty times like ṣé òun fún mi ní àbí kàzá uh, mm. ẹ má bínú jàre. well for now o lè toast mi màá gbà sọ pé kí nìdí valentine ball. <laughs> kó o lè fún mi ń kọ kó o ká lè exchange gift. omi láti pẹ́ já gbọ́ngbọ́n láti dín. so akínmi mo ti di fada báyìí. lẹ́yìn valentine o lè kóníkálukú máa ka ka on friend ara wa. àní mo ti di fada báyìí o mo ti di fada mi ò ṣe mọ́ o i didn't do again. i didn't hear. i didn't do again. mi <laughs> gbogbo ayé olólùfẹ́ wa nílẹ̀ ètò ojúmọ́ ire òun náà ló ṣe ń tẹ̀síwájú pẹ̀lú àyínkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ àti Akínyẹmí lórí amóhùnmáwòrán Orísun ẹ kú ìjókòó mo mọ̀ pé ẹ ti ẹ ṣáà wò pé ooo mo tẹ̀ ti fẹ́ máa lọ sọ́jà àmọ́ mo gbọ́dọ̀ wo ètò ojúmọ́ ire ẹ gbọ́dọ̀ wò sọ ẹ má lọ ẹ má lọ ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ wò tán kẹ́ tó jáde ẹ sáré ẹ pẹ́ dọ́fíìsì díẹ̀ wọn níbo ò lè nà yín. ó ti ẹ̀ important kẹ́ ẹ gbọ́ ilé ìta àfẹ́ fún yín jẹ torí lè gangan òun ládùn bẹ̀ òun ní yọ̀ bẹ̀ òun ní balance orí ẹ̀ tẹ́ ẹ máa gbà tẹ́ ẹ máa fi máa ṣe fàájì yẹn lọ bẹ́ẹ̀ ṣe ń lọ sí ẹnu iṣẹ́ àti ẹnu okòwò yín lónìí à ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan lórí ètò ìṣúná ìyẹn money management bí èèyàn ṣe máa ń bá a ṣe ń pawó wọlé mm-hmm. bá a ṣe ń lo owó bówó ṣe ń jáde síta báwa náà ṣe ń fowó pamọ́ lé kémi má parọ́ kí n má jalè màá ní tó àkáǹtì bíi mẹ́ta. o ti wá máa jalè báyìí. mo ní tó àkáǹtì bíi mẹ́ta àmọ́ kò sí owó lọ́wọ́ mi oh, kò sí owó lọ́wọ́ mi kò sí owó lọ́wọ́ mi báyìí. kò sí owó ṣìngbáín. ṣìngbà kakulu is not here ẹ bá gbọ́ kára eyín ló jábọ́ wọ́n ṣe máa ń ṣàlàyé kinní yẹn nìyẹn báwo lẹ̀ ń ṣe máa ń tọ́jú owó hmm. báwo lẹ̀ ṣe ń pa owó yín báwo lẹ̀ ṣe ń tọ́jú ẹ̀ kí làwọn nǹkan tẹ̀ ń fowó ṣe hmm. ṣe ń fowó de nǹkan mọ́lẹ̀ àbí tẹ́ ẹ bá ti gbà báyìí money is not useful in heaven lórí tiẹ̀ àbí bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń ṣe ti yín sórí ọ̀rọ̀ yìí mo nífẹ̀ẹ́ sí gan torí pé ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa jọ jókòó hmm. ká rò ó ká sọ ni cause àwọn ẹ̀dá kan wà àwọn ẹ̀dá kan wà nígbà tó ń ṣe pé òun káwó lórí igi àbíjọ ṣé ìwọ gbin igi owó sílé tẹ́yìnkùlé rẹ tó yẹ pé owó yẹn níbẹ̀ àwọn ẹ̀dá kan wà wọ́n mọ̀ pé à ń tọ́jú owó bí owó yẹn ṣe yé kò ń ṣàìdá bọ̀ at the same time bówó yẹn ṣe ń wá lọ́ ṣe ń nà bọ̀ at the same time <laughs> at the same time wọ́n ní ká má máa fi ọwọ́ mẹ́wẹ́ wà ká má máa fi jẹun. tí iblaze kọrin kan ó sọ bí òru ó sọ bí ẹnà dára wo album ẹ tó ṣe release El Major ẹ dábàá gbọ́ album yẹn bá wo track two benefit hmm. ó kọ ó sọ kankan bẹ́ẹ̀ ó ní wọn ò ní sọ fún èèyàn pé kó má ṣiṣẹ́ hmm. ó ní tí ebi àjàjà fọwọ́ mẹ́kẹ́ tó bá mẹ́niyàn tó bá mú un lọ́rùn báyìí wàá mọ̀ pé èèyàn máa ń ọ̀sùn àmọ́ tó o bá ti wá ọ̀sùn yẹn tó tún pa owó yẹn níwọ̀nba díẹ̀ méjèèjì àtọ̀tún ní wàá tún lọ ebi á tún bẹ̀rẹ̀ sí ní pa ẹ́ ó yẹ ká máa mọ bá a ṣe ń tọ́jú owó savings ọ̀tọ̀ ìyẹn apá kan ṣe wá tó bá wá wọlé kìṣí àjàwá tó bá jẹ́ pé a máa ń dá àjọ àdákò yìí ẹlòmíràn adájọ́ àdákò ah, àwọn ọmọ adájọ́ àwọn ọmọ adájọ́ o. akínyẹmí ọ̀ ń dájọ́. béèyàn ò bá dájọ́ yìí. ọwọ́ mélòó ló mọ̀ ń dá. <laughs> mélòó ló ń kó báyìí fẹ́ dájọ́ ẹ mi ní ọwọ́ àkọ́kọ́ àtọwọ́ kẹrin méjèèjì yẹn gidi bẹ̀rẹ̀. nígbà tó bá gba ọwọ́ àkọ́kọ́ àtọwọ́ kẹrin wọn máa dé bá ti gba ọwọ́ àkọ́kọ́ àtọwọ́ kẹrin. skóòpù ni jẹ́ nkọ́ skóòpù mu àfi ṣe yẹn tó bá ti gba ọwọ́ àkọ́kọ́ yẹn àwọn àpò sínú kan náà àwọn àkáǹtì mẹ́ta tí mi kún yẹn máa fi ilẹ̀ bẹ́ẹ̀ máa máa wò lójú skóòpù ni àsọmọgbọ́n hmm. nígboro always guide ni tó bá ti di number two máa fún wọn padà bẹ́ẹ̀. Mm. ọba di nọmba tírì wisdom no go kill me. ọ̀pọ̀lọpọ̀ ó lọ́gbọ́n jù ó gbọ́n wisdom no go kill me máa kàn wá fún wọn jẹ́ àwọn afọ ọba àdìwá àwa dàbí consistent chairman mm. tó bá ń sọ̀rọ̀ nù àjọ bàbá sọ pé ẹjọ ta ni o ti sanwó nù ibẹ̀ ẹ̀ má fi mọ nọmba láàsì yẹn gangan ni attention mm. ẹ sábà ń kó nǹkan mi ẹni tó bá jẹ ìsàlẹ̀ jọlọ́ọ̀fù ẹni tó bá jẹ ìsàlẹ̀ jọlọ́ọ̀fù máa ń gbádùn jọlọ́ọ̀fù o tí lọ sí wọn ti ń ṣe pákí àwọn tó bá ro fùfú tó bá jẹ pákí ìsàlẹ̀ báyìí àwọn yẹn ló máa ń dùn máa ṣọwọ́ méjì ẹ fún mi ní first and last wá ti kó hmm. first yẹn òun náà máa fi dájọ gbolé tó kù yẹn scope ni o èmi ò mọ̀ hmm. bóyá ọgbọ́n yẹn náà ṣàbí ò náà bọ̀ mo kàn fi pé àwọn èèyàn nílò àti máa tọ́jú owó àwọn ìgbà kan lè wá sí pé a máa kó àwọn kankan lẹ̀ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo fẹ́ ṣe lóṣù yìí lọ́sẹ̀ yìí lónìí tó bá wà wọlé sí yín lọ́wọ́ ẹ wá gbàgbé Rita máa wá kí yín ṣọ́ọ̀bù Rita how are you doing I like your hair o you touch it na àwọn náà touch hair <laughs> tó bá wọnú ẹ̀ ẹ ti ń gbọ́ àyìnkẹ́ ti ń sọ lẹ́ẹ̀kan. ṣé o ti tọ́ọ̀ṣì ẹ̀ kó o sanwó. <laughs> no ìbéèrè mo béèrè. àyìnkẹ́ o ti sọ lẹ́ẹ̀kan o ó ní valentine bọ̀ valentine eh, is call me call me. mo ti tẹnu mọ́ mo fine mo fine kí n mo kúkú sọ èròǹgbà ọkùn ẹ kó o sọ bóyá nǹkan tó wà nínú ẹ tó fẹ́ sọ fún mi nìyẹn mo dẹ̀ ní màá gbà àbí màá gbà tó bá dẹ̀ ti after february fourteen tí olólùfẹ́ ti máa blọ́ọ̀kì àrídùnnú mi fún ayọ̀ mi <laughs> so lẹ́yìn gbogbo yẹn ṣá after the um, the valentine and everything àwa lè unfriend ara wa but akínyẹmí aláìkí fàájì ń lu wa yìí. àṣírí láìkí fàájì. Ah, ní january first wọ́n ti ń polongo valentine valentine valentine valentine. àwọn kan àtìgbà kan ti fẹ́ wọnú new year òun náà ti bọ́lẹ̀ dá wọn pinnu pé hmm. irú ọkùnrin báyìí ni mo fẹ́ bá ṣe valentine hmm. wọ́n dẹ̀ ti ń rìn wọ́n ti ń gbé ìgbésẹ̀ ní ṣísẹ̀ ń tẹ̀lé lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pàdé olólùfẹ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe valentine o àmọ́ màá tún fi àdúrà kan balance ẹ̀ yóò gẹ̀bẹ̀lẹ̀. ẹ bá gẹ̀bẹ̀lẹ̀ wọn àbí náà ni kí wàá ní valentine náà kò ń ṣe all about olólùfẹ́ olólùfẹ́ mo lè decide láti gbájá mi jáde I'm love show love sí mi love pet o mo lè decide láti gbé sister mo lè decide láti gbé cousin but àwọn èèyàn ti wò pé lover lover thingy you know but well any which way ẹ ṣáà wọn ṣe jẹ́jẹ́ ìtí valentine ti ń bọ̀ ìyẹn lọ ṣe jẹ́jẹ́ ẹ̀yin àrídùnnú tó bá dẹ̀ blog fún ayọ̀ ayé mi ẹgbà kámú ọlọ́run ọ̀ṣọ́nà ọgbà. o lẹ́nu bẹ́ẹ̀ nìyẹn ò lé nìyẹn sóra wo táwọn aṣe kí ni. díẹ̀ kan tí ẹ jẹ́ pé gbẹ̀yìn bá táwọn èèyàn bá ń tọ́ bá ń dé ìtọ́ bá jọ ń ṣe wọléwọ̀de báyẹn ṣé owó ṣe pàtàkì lọ́wọ́ ọkùnrin ṣe ó lọ owó ṣe ní ṣe pàtàkì lọ́ọ̀kùn náà ṣé òun wáìn mi ni akínyẹmí like ah, serious. ìdè wáìn. ṣe ìdè wáìn mi. Ah, wòlíì Davido sọ̀rọ̀ kan ó ní ah, money sweet though. okay thank money you. money enter love is sweet. Oh, sweeter. well owó owó yẹn ó oh, you know bóyá ká máa fi gbogbo owó ṣe ah nígbà bá fẹ́ ṣe irun lé ní bú i want to make my hair i'm sorry i'm broke tomorrow i want to make my hair i'm sorry i'm broke ah ó lè ó lọ́wọ́ kan kó kú sọ́ọ́dì kúkúrú kó lè mú ìkíyẹ̀ lójoojúmọ́. ẹ ṣe òsìwọ́ tó bá fẹ́ ní kí n wà ọkọ̀ wa tó gbangba sùn lọ́yẹ̀ wà ẹ ṣáà gbìyànjú àti máa tọ́jú owó àwọn nǹkan gbòógì tí ẹ bá fẹ́ fowó ṣe ẹ máa fi ṣe ẹ má máa wowó lójú ẹlòmíì máa kówó lẹ̀ báyìí tó pé nǹkan tó fẹ́ fowó yẹn ṣe wà o hmm. wàá sì máa ní sùúrù tún máa bíra ẹ pé àmọ́ ẹ̀rẹ̀ dí àmọ́ ẹ̀rẹ̀ dí ẹ sà sàn láàárín ajé nímú ní pẹkọrọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ fowó ṣe ẹ ṣe ní pápápá. ẹlòmíì máa san house rent lọ́dún yìí ó ti ń tọ́jú valentine ló fẹ́ fi ṣe. ọ ọ lè ṣe valentine. keep on keep on keep on. <laughs> àwọn kan wà ó yẹ pé two thousand ni wọ́n fún wọn jọ òní wọ́n ní kán kó ń lù wá wọ́n ní wọ́n dá wọn padà pẹ̀lú báyìí láìsí kan ẹ padà síbi jẹ ti wá ẹ padà síbi jẹ ti bọ̀. àwọn ará àdúgbò ni ó padà dáwó pé hmm. bros náà pàdúgbò yóò pè yín ẹ padà lé yín ẹ lọ bọrí lọ bọrí yín ẹ lọ pààrọ̀ ọṣẹ. kọ́lọ̀ ń sàánú wa àmọ́ akínyẹmí báwo ni ìwọ ṣe rò pé ó yẹ ká máa tọ́jú owó sí. àkọ́kọ́ mo mo ní believe kan pé ṣe ilẹ̀ landed properties nǹkan kan tó máa ń tó jẹ́ pé gbogbo ìgbà báyìí ló máa ń gbèrú sí i ó máa ń appreciate all the time ó máa nice táwọn èèyàn bá lówó lọ́wọ́ ẹ jẹ́ ká máa invest ní àwọn kan báyìí báyìí àwọn assets kò ń ṣe liability kì í ṣe liability àwọn kan máa ń pe ọkọ̀ gan wọ́n máa pè ní liability èmi ò pe ọkọ̀ ní liability ìwọ tó o bá ra ọkọ̀ ìjọ tó bá ti mọ̀ pàgbára ò ti gbà tí repo fúnra ẹ mọ́ hmm. tètè lọ wá àwọn oní cab fún ọ̀nà ó fi ṣe cab kò sẹ́yìn tó máa bú ẹ tó bá fi ṣe cab ṣe cab. ká tún ṣe gààyà díẹ̀ ká sẹ́mi mu àlàfẹ́ wo bójú ọjọ́ ṣe rí kí ló ń ṣẹlẹ̀ lójú ọjọ́ àyìn tẹ ẹ̀rín tí mò ń tí mò ń pariwo látàárọ̀ ẹ wá wò lónìí ilé ń gbà mú kọ́kọ́ ìwò pé kí ni kí ni kí wọ́n rò débẹ̀. kí ni wọ́n rò. à ń padà bọ̀. <laughs> mo lérò pé ẹ̀yin náà gbádùn fọ́ọ̀nì fídíò tí arọra ṣe àfihàn ẹ̀ ní ráńpẹ́ ẹ̀ ẹlòmíì sí rẹ́rìn lé ẹ̀dẹ̀ ti rí bí ojú ọjọ́ bó ṣe máa rí lénìí òkè ètò ojúmọ́ ire náà ni ní sáà táwa wà yìí ẹ àti fẹ́ máa lọlé àti fẹ́ fi yín sílẹ̀ pé kẹ́tẹ̀ tètè lọ síbi iṣẹ́ yín kọ́ má sàkè yín kẹ́tètè lọ káràmásìkì ọjà yín fún tòní lágbára ọlọ́run àtàjèrè ọjà òun náà lẹ máa máa ta ẹ má gbàgbé lórí gbogbo social media platform pátápátá ẹ tẹ̀lé wa lórí twitter at orisun tv lórí facebook at orisun tv lórí ig at orisun tv oníyànṣe ọlọ́bẹ̀ ṣe ṣe rí i pé òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fọ ọ̀nà fún òun náà nìyẹn ẹ lágbára lọ́wọ́ ọlọ́run àwa tá a wá yìí náà láàtún padà bó bá dàárọ̀ la àwa tá a wá náà láàtún padà pàdé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń gbádùn wa lágbára lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń jáde lọ lónìí mo ti gbà á ládùúrà lẹ́ẹ̀kan o mm àrìnà kórè àkòyà ibi àtẹ̀mí àti gbogbo àdánwò alẹ́ bàbá fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn yìí rà á lẹ̀ báyìí pé olúwo ṣé o mo ṣe kòǹgẹ́ ayọ̀ mo ṣe kòǹgẹ́ àlàáfíà oníburúkú ò ní pàdé yín kò ní pàdé èmi náà akínyẹmí ọmọ johnson òun lorúkọ tèmi o títí ìgbà míì tá a tún máa pàdé ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà yóò bá gbogbo wa o. àyìnkẹ́ dayọ̀ kújọ́rẹ̀ ni orúkọ tèmi ọmọ bíbí inú wonderful dayọ̀ kújọ́rẹ̀ ẹ jẹ́ ká fọ́lọ̀ gbogbo traffic rules yìí o tẹ́ bá rí red wọ́n ní ẹ dúró ní bẹ́ẹ̀ rí yellow get ready bẹ́ẹ̀ rí green you know it's a go láyọ̀ la tún máa fi pàdé kẹ́ ní nice day. It's lying, lying, lying. I There's no single room available, not for people like you. You understand me? Eh? About wetin dey do you now? Ẹ dey ṣàánú mi. Ẹ ṣe ṣàánú kí ni? My sister Bapo, there's no house, no work it. I don't have space now. Even if there's room available, it's not for people like you. If not, be say house no dey other side. Ṣàánú kì í bá ṣe Bapo. Gbàmú Giant Street. Afoju ya. If I catch you in the street, I'll still beat you. Hello, good afternoon, sir. Good afternoon. I want an apartment. You want an apartment? <laughs> There's, there are so many rooms available. <laughs> This is the home of it. If I'm naked, they know me. Number one landlord. Uh, eh, you have all kinds of rooms, single room, double room, any kind of room, uh, mini apartment, <laughs> mini department. Exactly. I'm telling you. Okay. Look at that idiot. You are looking for a house here. Eh? A tout like him. Do you mean loud, sir? Loud? Loud. A tout, we know which one is la la kukula. <laughs> but it's all right. I don't want all this agbero because once they start living here, you, all fight, fight every time. I don't want them. Understand? Let me show you. <laughs> and try and try. You don't even know. Bukun jai. Oh, you know hold your body. You are the mass break. You, you carry your body to my body. You dey crazy. Wàá ṣọwọ́ bukun. Kọ́ ṣe ẹ̀rù wèrè. Alọ́ra yóò ṣì ráyè wèrè ń tèmi o jẹ́jẹ́ lọ́mọ èkó tèmi ń lọ ẹ ṣàlẹ̀ ṣàlẹ̀ ṣàlẹ̀ ẹ mi ò lọ barracks o sójà nìkan ló wà barracks o ṣàlẹ̀ ṣàlẹ̀. tenant. landlord what might you be doing here well this is my office if you don't mind i can give you a ride. lari mumu man. àkọ́ṣì lọ́jọ́ lórí búkú láti ẹ̀bá yìí sọ̀rọ̀ ẹ̀tì lè dáhùn ráyè wèrè ọ́fíìsì tèmi lèmi wá yìí o ibi tèmi ti rówó oúnjẹ nìyẹn ṣẹ́gẹ́t. wait a minute.